نعم بسم الله الرحمن الرحيم المبادئ الصرفية للمدارس الابتدائية الجزء الأول page 26 أبي 26 ni abẹ́ jadwalu mudari ayin fa'ila bil kasri yẹni pé fáwọ̀ tí ayin ẹ̀ jẹ́ kí ni maksur àyínú lè fi ilẹ̀ tó jẹ́ kẹsọ̀rọ̀ náà wọ́n ní yàfàálù fìlọ̀gálì yóò máa jẹ́ yàfàálù níbi nǹkan tó bá lékè sotiye yàfàálù fi sàmọ́níyàtì àfàálì yóò máa wá máa jẹ́ yàfàálù láwọn àyè ní ibi àwọn àfàálù mẹ́jọ péré sotiye mẹ́jọ péré yóò wá mọ jẹ́ yá fún ìlú àbí yá fún ìlú fi tísáàtì àfọ̀hàn níbi àwọn àfọ̀hàn mẹ́sàn-án so èyí tí yóò mọ̀ fi yé wa ni pé filogalib yakunu yafaal àyínú marfun so ti yé àyín ẹ̀yẹn yóò gba fataha maftu so na àyè mẹ́jọ kan wá wà àbí àwọn ìṣe mẹ́jọ dóòlè yáfọyín lù nìyẹn ń bẹ yẹn kò ní yẹ sotiye náà tí ó wà mọ jẹ ìyàfọ́ alú àbí kó tún mọ jẹ ìyàfọ́ lù bákan náà fi tí sáàtì àfọ́àl so èyí tó wá jù ń bẹ ni pé sẹ́ríkà ọkọ̀ lọ ha àwọn sàmọ́níyàtò àfọ́àl tó ti máa di yàfọ́ yín lù sotiye fáyínlá yàfọ́ yín lù fáyínlá yàfọ́ alú wàyẹ̀ fún ìlú so káwa lọ mẹ́jọ mẹ́sàn-án ká lọ há àwọn kìíní yẹn sórí so táwa ti há gbogbo yẹn á mọ̀ pé gbogbo eléyìí tó bá ti kù àlọ́gọ́ lèbù ni wọ́n so ti yé yà fún àlò ni ìyẹn ọmọ jẹ kò ní gba kẹsùà. ìtàlẹ̀ so fáyínlá yà fún àlò fìlọ̀gálẹ̀ so ti yé fáyínlá yàfọ̀nyílú fi sàmọ́níyàtì àfọ̀hálì fáyínlá yàfọ̀hálù wà yàfọ̀hálù ẹni pé fíìlù yẹn ó lè jẹ́ yàfọ̀hálù a sì tún lè pè ní yàfọ̀hálù so mẹ́sàn-án nìyẹn kẹ náà àwọn tó wá jẹ́ àlọ́gọ́lì hafidọ̀ yàfàdù hafidọ̀ yàfàdù ṣáàrìbá yàṣọ́rọ́bù láàyìnbá yà làábù fàríhà yà fúrọ́hù kí ni fàríhà òdùnú sọ sáàmìà ó gbọ́ yà sùmáhù ó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ sódíyé wọ́n ni wà kájàlá tilak àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tó bá ti jẹ mọ́ pé gọ́ọ̀lì bùbá ni wọ́n tó wọ́n wá lóṣùn fáyín làyẹn yàfọ́n á lò làwọn mọ̀ wà tamaman onídìí yàfíìzù yàṣẹrẹbù yàlẹẹbù yàfúrẹhù kàlà làlàlà kò ní rí bẹ́ẹ̀ tó ti yé dáìman yàkúná yàfààl náà wọ́n ní ní àwọn iṣẹ́ mẹ́jọ kan wá wà tó ṣe pé yóò máa di kíni yàfọ́ ń lò nìkan tó wá rí ta yáàrí ètò ìyẹn ni pé tó bá ti jẹ́ pé wá o ló bá ti kọ́kọ́ jẹ́ àràfi àkọ́kọ́ rẹ̀ tó sì wà ló sùn wọn fàáyìnlà sódìyé yóò mọ̀ jẹ́ kí ni yáàrí ètò ẹ̀wárìsà ojogún ojogún wárìsà ojogún sọ wálìyà náà ẹ̀rí kó sùn ọ̀kan náà wá òwá òní ó di yálìyà wálìyà ó di ààyò àbódiwálé so yálì ó tẹ̀lé àbí wọ́n àpọ́ǹtì èèyàn náà sá so ti so wá fi kọ ó ti kò ń gé àbó ṣe déédéé so ya fi kù ní ya fi kù wá wá òun yẹn kú ni so káwá lọ ha wá rí sa wá lè yá wá fi kọ wá ti kọ àti kí ni wá òun ni pé kéèyàn fẹ́ràn èèyàn dáadáa ó nífẹ̀ẹ́ wá mi kọ̀ so wárí à ń kọ́ ó sàṣà jẹ ó sàṣà jẹ wárí mọ̀ ń kọ́ ó dàpọ̀ àti ṣé o kíkan kó máa somi lára kó máa kó sàmọ́ kó máa yọ omi ṣá. sọ bákan náà wárí ìyà kí ebi fún ó dá nǹkan bó nǹkan nìyẹn ẹ̀ wárí ìyà kí wọ́n da nǹkan bo nǹkan àbí bá ní wá rí yà yà rí yà àbí kéèyàn fi nǹkan pamọ́ ẹ̀hẹ́ òun náà ni ó bò ó pé ìwárí sáwọ́ àti ìmọ̀ rí ibi náà ti mú wá náà nìyẹn tó ti yé ẹ̀hẹ̀n kí ó bu nǹkan mọ́lẹ̀ ọ̀dọ́ bá ní wàárọ̀ nígbà míì kí èèyàn ó tanná sí nǹkan wàárọ̀ kí èèyàn tanná so wọ́n ó hasiba tàbí hasiba ó ya náà ó ṣe kí ni ó lérò náà ni sọ wá gírọ̀ yàgírú àbí yàògárù ó gbóná kí nǹkan gbóná ni wáyé gbé nǹkan kaná tó ti yé àbí ó bínú kéèyàn bínú wá náà wá hìrọ̀ ẹni ìrọ̀ wágirọ̀ yàgírù wágirọ̀ yàgírù yáógárù àti ìkú ọ̀bẹ̀ yẹn ẹ̀mí eh, tí ìkú ọ̀bẹ̀ sọ ti wá hìrọ̀ ọ̀tọ̀ nìyẹn tiẹ̀ wá hìrọ̀ òun náà ni e. ni kí lápè yẹn kéèyàn ó dá dúró gbẹ̀nà ti mú òòrí yà tó ti yé òòrí yà independent independent ó dá dúró so eh, ya hero ya oharo náà ìmọ̀ ó sì kẹ́ yà ní ìmú àbí yà ní àmù. yá ìsà ńkọ́ kéèyàn sọrọ ètí nù ya ìsù àbí yá à wálé à hmm? kéèyàn ya wèrè orí èèyàn dàrú wálé hà yálé hù yáwó láhù so yá bí ogbe ya bi sa so ya eba su abi ya ebi su aaa kini ya na ya bu isu ni abi ɛɛ ba hi se kenyɛn senti o daa e na fi mu bi sa wa beti ihe kenyɛn kenyɛn sori bu. kó sórí burúkú bí sàṣàrọ̀ bùkínì kan orí ibú ni mímu ọtí bóyá sórí bọ́lá kàmùrè bí sàtọ́lọ́mọ́ sọ bí sà nǹkan tó burú ọ̀nà ló bí sà fún nǹkan ìbànújẹ́ so yàbọ̀ isu ó ń banújẹ́ asu náà ó wọlé so wá ìlà. wáhìlà kéèyàn dẹ́rù báyàn sọ tàbá gbogbo àwọn valves yẹn kíyàn lọ ha wọn sórí hasiba wagirọ wahirọ naima yaisa waliha yabisa ya bahisa wahila mẹ́sẹ̀sán yẹn ó lè lọ ní kí ni yàfọ̀hálù wá yàfọ̀hìnlù ṣùgbọ́n mẹ́sàn-án àbí mẹ́jọ wárìsà wálìyà wáfikọ̀ wáfikọ̀ wámikọ̀ wárìà wárìmà wárìyà gbogbo àwọn ilé ńkọ́ àwọn yẹn wọ́n á lọ ní kí ni yàfọ̀hìnlù ṣọlá bá ti mọ gbogbo àwọn yẹn àwọn ilé yìí tó kù fáìlà yàfọ̀hálù ni wọ́n mọ̀ jẹ́ filọgọọlì. wá irọ́ ni pé kéèyàn dá dúró. ẹ wá gírọ ẹni kéèyàn bínú. so wálé ha kéèyàn mad kéèyàn ya wèrè so wáhìlà ó ní pé kéèyàn dẹ́rù kẹ́rù báyàn àbí wọ́n yóò dẹ́rù báyàn. Ah.